السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فالله أبا عليكم إكي الله أولي أجنجة الله كما با النبوة محمد صلى الله عليه وسلم eléyìí ni ètò atawhid èyí tí àwọn jama masasi fatima ní òpó màlúù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiyọlọ́run ọba ọba alekeola masaba san wọ́n ní ẹ̀san dáadáa àti gbogbo àwọn tí wọ́n ń lọ́ọ́kún wa bí ètò yìí bí ó ṣe ń dé ti gbọ́ àwọn èèyàn kókó ọ̀rọ̀ tí a ń bá lọ ó ní wa ashihadu anna muhammadu rasulullah ìjẹ́rìí pé anẹ́ muhammad sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run ọba ni òun ni gbólóhùn kejì tí mú wa wọnú islam tá a fi mọ̀ pé mùsùlùmí ni wá ká jẹ́rìí pé anẹ́bí sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run ọba ni ìwà jẹ́rìí pé anẹ́bí sallallahu alayhi wa sallam òpin ojúṣe ọlọ́run ọba ni wíwí lẹ́nu lásán kò tí ì túmọ̀ pé ẹni tí ń wí gbà láàrin wọn àtọ́lọ́wọ́n ọba tí ó fi jẹ́ mùsùlùmí àfi ká rí i pé mọ́jẹ̀mú mẹ́rin tó rọpọ̀ mọ́ àfi ká rí lára ẹni yìí a ti ṣàlàyé àwọn mọ́jẹ̀mú mẹ́rin yìí ní ìjókòó wa tó wáyé ní ìjẹ́jọ́ a kàn ṣàlàyé rẹ̀ a dárúkọ wọn lérèfé pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àwọn mọ́jẹ̀mú mẹ́rin yìí àwọn aláwọ̀ amúlọ́kọ̀ọ̀kan la máa ṣàlàyé ẹ̀ àbí ọlọ́run ọba ọba àlékè kójú sí àǹfààní fún gbogbo olùgbọ́ wa pátá alákọ̀ọ́kọ́ ni májẹ̀mú yìí ta'atuhu fima amara ìtẹ̀lé àṣẹ ànábì níbi àṣẹ tá ànábì bá pa wá dandan ni ara ń tí ìròyìn tá a gbọ́dọ̀ rí lára ẹni tí ń sọ pé òun gbà pé ànábì sallallahu alaihi wasallam pòjìṣẹ́ ọlọ́run ọba ni jọ́tà ànábì bá ti ń pàṣẹ fún un ó bọ̀rọ̀ mọ́ tẹ̀lé àṣẹ ànábì àṣẹ ànábì ò kí ń ṣe pé bó bá wù mí kò sí àṣẹ ẹ̀dá kan tó lè bo àṣẹ ànábì mọ́lẹ̀ àṣẹ òbí wa méjèèjì ó tóbi púpọ̀ àmọ́ kò lè po kò lè po àṣẹ ànábì mọ́lẹ̀ àṣẹ ànábì lè bo ti àwọn òbí méjèèjì ó lè bo mọ́lẹ̀ nítorí pé tí ànábì bá ń pa wá láṣẹ ká ṣe nǹkan ń pa wá láṣẹ ń sì ń pa òbí láṣẹ ni tí máa ti ń pa wá láṣẹ pé ẹ̀sìn kan báyìí ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ó ń lé ayọ́lẹ̀ dínà àmọ́nú ni lópin ìgbà táwọn ọmọ àwọn òbí wa méjì bá náà bá jẹ́ kan nínú àwọn tí wọ́n tẹ̀lé tà nẹ́bì ànẹ́bì jọ ń pa wá láṣẹ pọ̀ ni so àwọn ò ní agbára láti pé àgbọ̀ tẹ̀lé tà nẹ́bì so àṣẹ àmọ́ àṣẹ ànẹ́bì ó lè borí àṣẹ tiwọn àṣẹ tiwọn ò lè borí ànẹ́bì eléyìí la fẹ́ ká lọ gbàgbọ́ yẹ dáadáa eléyìí àwọn tí wọ́n ń lé àwọn èèyàn kúrò níbi tẹ̀lẹ́tà nẹ́bì wọ́n a máa fi kó ìrújú wá ẹlòmíì ó máa ṣe wá sí póun tó àyàn sọ́nà lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba wà máa dálì tó ń ti bẹ́ẹ̀ ẹ sì máa rí ìtako ẹ̀sìn ọlọ́wọ́n ọba nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn kan ètò adé nísìn ń ṣe wá sí náà nù wọ́n nígbà náà òbí wọn ti àjọ wọn lójú ẹ bá mú example wá tí ń sọ pé àwọn òbí òjò ọ̀rọ̀ lójú yìí nǹkan tá ànábì kọ́ fún wa ni o wọ́n nígbà náà pé àwọn òtún kólẹ̀ fún òbí wọn mọ́ ṣé bá ànábì ló ní ká má kun ànábì ò sì dá iṣẹ́ rẹ̀ jẹ́ ànábì ò dáṣẹ́ rẹ̀ jẹ́ tánàbí máa ń kọ́ fún wa pé gbogbo yín ẹ má ṣe nǹkan báyìí àti ń kọ́ fún gbogbo wa ni so eléyìí a ti ṣàlàyé ẹ̀ púpọ̀ nínú Ramadan ọ̀rọ̀ nípa ìkúnlẹ̀ yẹn àmọ́ tá à ń sọ nísìnyí pé tọ́hátùhù fi máa àmọ̀rọ̀ gbogbo ẹni tí bá lóun gbà pé ànẹ́bì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹni yẹn gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ tánà mi bá ń pa nítorí pé ọlọ́run ọba ti kílíà ànẹ́bì wa Muhammad ó ti fọ́ ọ mọ́ pé ànẹ́bì ò ní pàṣẹ kan fún yín àfi kó já sí pé èmi mo ní kó pa yín láṣẹ yẹn lànẹ́bì sallallahu alaihi lónà fi ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mani ata'ani faqad ata Allah anabi ni ẹni tó bá tẹ̀ láṣẹ mi tí mo bá pa ọlọ́run ọba ló tẹ̀lé torí pé kò dáṣẹ pa wa mani asani faqad asa Allah ẹni bá wá ṣẹ̀ mí tí ó tẹ̀lé àṣẹ tí mo pa faqad asa Allah ọlọ́run ọba ló ṣẹ̀ àṣẹ ọlọ́run ni ò tẹ̀lé torí ọlọ́run ọba ti fọ àní muhammad ma sallallahu alayhi wa sallam ó ní wàá máa yantiqu anil hawa muhammad tí mo rán sí yín wàá máa yantiqu anil hawa kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu ẹ̀ kìí ṣe pé n tó wù ní sọ ìní huwa illa wahayun yuha bí ẹ bá ṣe pé iṣẹ́ tèmi ọlọ́run ọba tí mo gbé fún tí mo ní ó jẹ́ oníjẹ́ fún yín ta'atuhu fi ma amara àṣẹ tá ànábì bá ń pa wá dandan dandan oníkàtẹ́ láṣẹ náà kì í ṣe tó bá wù wá nítorí pé ọlọ́run ọba ó ti fọ ànábì Muhammad pé ànábì ò ní sọ̀rọ̀ fẹ́ nu bí a bá lọ́wọ́ nú alukurhani karim eléyìí sọ̀rọ̀ fẹ́ nu èyí sọ̀rọ̀ ẹnu lásán ǹjẹ́ ìtẹ̀lé àṣẹ ànábì sí ọ̀ranyàn ni àbí kì í sọ̀ranyàn ká gbé ọ̀rọ̀ láká ìkú o àwọn ìbá ní kéèyàn gbé sunu làákàyè náà làákàyè tó bá dúró dáadáa kọ́dà ẹni tí ẹ bá ṣe mùsùlùmí tí máa ń gbọ́ pé àwọn kan sọ náà àwọn mùsùlùmí pé ìtẹ̀lógìsí àwọn èso ọ̀ràn yàn wọn ni à irú ọ̀rọ̀ wo leléyìí. alimami ahmed rahimahullah ta'ala wọ́n ní na ó ní na zọ́tú fil mushaf imam ahmed ó ní mo wo alukur'an tí ń ṣe òfin ọlọ́run ọba fawajatu fihi mo wá rí nínú alukur'an pé ojúbà tọ́hátì rasulillahi sallallahu alayhi wa sallam pé ìtẹ̀lé ànábì ìjẹ́ dandan ìtẹ̀lé àṣì ànábì mo rí nínú kur'an fi thalathi wa thalathi nàmọ́dà ní àyè mẹ́tàléníọgbọ̀n thirty three ayas thirty three verses ni ọlọ́run ọba ti ń sọ ní ń para rẹ̀ pé ẹ̀tẹ̀lé àṣì ti ń pa aláṣẹ rẹ̀ ti ń pàṣẹ rẹ̀ tabari aya kan lásán tí nǹkan sọ fún wa pé ẹ̀tẹ̀ láti ànábì ó tó kò sí ààyè púpọ̀ pẹ̀lú ògo ọlọ́run bí tá ti dúró lélẹ́yìí jàmá mùsùlùmí a fẹ́ kí ètò yìí kó fẹ̀ jù báyìí lọ kálíbà gbádùn ara wa òun lábẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ bá a dá sí ètò yìí ìgbàláyé wà ẹ jẹ́ ká pè wá sí nọ́mbà yìí àwọn afẹ́ ràn án lọ́wọ́ lórí ètò yìí tí yóò fi gbà wá dáadáa ẹ jẹ́ ká pè wá sí nọ́mbà zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ ìyá yín islam ali usman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.